ta ló ní agbára láti dáríjì ni bí kò ṣe ọlọ́run èyí ni ìbéèrè tí àwọn Júù lọ́wọ́ Jésù Kristi Jésù ṣe wí fún aláìsàn náà pé ọmọ adarẹ́sẹ̀ rẹ jì ọ́ wọ́n ronú pé Jésù kò ní agbára láti dáríjì ni ṣùgbọ́n Jésù Kristi jẹ́ olùgbàlà ẹlẹ́ṣẹ̀ orúkọ mímọ́ rẹ̀ Jésù jẹ́ olùgbàlà òun sọ pé òun wá láti wá àwọn tó nù kiri àti láti gbà wọ́n là ó wá láti fi ẹ̀mí rẹ̀ ṣe ètùtù fún wa ìwé mọ́ sọ pé ǹjẹ́ kí ó yé yín ará pé nípasẹ̀ ọkùnrin yìí li à ń wá ìṣèdáríjì ẹ̀ṣẹ̀ fún yín àti nípa rẹ̀ li à ń dá olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ láre kó inú ohun gbogbo tí a kò lè dá yín láre nínú òfin Mósè nípa ìjẹ́wọ́ àti ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti rí ìdáláre nínú Jésù Kristi wọ́n mọ̀ pé dípò àti lọ sí ọ̀run àpáàdì fún ẹ̀ṣẹ̀ wọn wọn ò ní ìyà ìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ Ọlọ́run báwo ni ẹnìkan sì lè mọ̀ nínú ayé yìí pé adarí ẹ̀ṣẹ̀ òun jìun àti pé òun ní ìyà ìnípẹ̀kun gbogbo wa la gbà pé Jésù Kristi kì í ṣe ìṣìnà gẹ́gẹ́ bí ìwòlé òtítọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ó ń láti sọ òtítọ́ nínú ìhìnrere jésù wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ ó ní ìyà nípẹ̀kun lóòótọ́ lákọ̀ọ́kọ́ a ẹsẹ̀ wa sílẹ̀ nínú ìwé ọlọ́run ìjìyà fún wọn ni pé a ń láti gbé ọ̀run àpáàdì títí láé èyí ni ikú kejì ṣùgbọ́n ipò báyìí lè yí padà nígbà tí a bá ní ìyọnu nínú ọkàn wa tí a bá fẹ́ ní agbára láti gbé ìgbésí ayé titun eléyìí jẹ́ ọ̀rọ̀ ọlọ́run fún wa ìwé ìhìnrere yìí sọ fún wa pé jésù kristi nínú ìfẹ́ rẹ̀ ó kú fún wa a lè gbẹ́kẹ̀lé a lè fi ìgbẹ́kẹ̀lé wa sínú ọ̀rọ̀ rẹ̀ ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ ó ní ìyà ìnípẹ̀kun nínú ọ̀rọ̀ ọlọ́run bákan náà a ń rí ọ̀rọ̀ yìí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ nítorí orúkọ rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí kì í ṣe irọ́ a lè yẹ ọ̀rọ̀ náà wò pé ó jẹ́ òtítọ́ a lè rí i pé ó lè mú ẹ̀ṣẹ̀ wa kúrò kí ó sì fún wa ní agbára jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì gbẹ́kẹ̀lé ọlọ́run ó wí pé ẹnikẹ́ni tí wọ́n wá sí ọ̀dọ̀ mi èmi kì yóò tanú bí a bá wá sí ọ̀dọ̀ rẹ̀ dájúdájú òun yóò gbà wá gbọ́ ọ̀rọ̀ yìí láti inú ọ̀rọ̀ ọlọ́run nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà lẹ́yìn tí ó ti fi ẹ̀jà àgbélébù rẹ̀ parí ìjà mo ní nípasẹ̀ rẹ̀ wọn ì bá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run àti ẹ̀yin tí ó ti jẹ́ àlejò àti ọ̀tàrí lé ọkàn yín ní iṣẹ́ búburú yín ẹ̀yin lé ó ti ti bá alájà nísìnyí nínú ara rẹ̀ nípa ikú láti mú un yín wá iwájú rẹ̀ ní mímọ́ àti àìlábàwọ̀n àti àìníbàwí. ọ̀rọ̀ náà sì tún wí báyìí pé. èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn nì lé olúwa wí èmi ó fi òfin mi sí wọn lé ọkàn inú wọn pẹ̀lú lèmi ó sì kọ wọn sí. Si ẹ̀ṣẹ̀ wọn àti àṣedédé wọn lèmi kì yóò sì rántí mọ́